ọdún wa nítorí àsìkò. ọlọ́run pé ẹ fi ayé bàbá yín lẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀. nítorí àsìkò. àgbàkọ́ aláàánú bìlọ́dọ̀ ọlọ́run alàlá ìlàlọ́lá. ìyẹn ti dé bí kápẹ́ òkè ìlú dúró. abilẹ̀ tí pé o jẹ́ nìyẹn o. ọlọ́jà sọ̀pọ̀ ọdún láyé. gbogbo àwa tí a bá fẹ́ mú wọ pé ọdún wa wá ẹ má jẹ́ àjẹ́ gbogbo ibi tó re wá dé lọ́dún nígbà tí yóò bá tún dà yín náà ọ̀rọ̀ ìyá máa yọ pẹ́dá. kò ní bàjẹ́ fún yín. bá a ṣe ń kí òkúlẹ̀ ẹ̀jẹ̀ máa tún sọ́ fún wa dáadáa. bá a bá ti tún sọ́ fún wa dáadáa ká sì máa mú owó pé ọdún wa wá. ìntà ọdún ní mọ́tàlá ìlà tó tún báyìí. Tọ́jú Mọ́ṣánà gbogbo ìṣàfihàn máa wọlé síwájú. Àyè sì wà nínú àfẹ́ nínú lójú ọ̀nà. Ṣéàmán ah. kò ní bàjẹ́ fún yín o. Ìlànà Hama. Àsìkò tí ń gáràjò. Ọlọ́run wọlé àwọn tó jáde látara pé àwọn bàbá pẹ́ pẹ̀lú ògbọ́lọ́ yìí ni ó pẹ́ láyé abarikọla anabilẹ bẹ Ọlọ́run ọlọlọ ilayilalọ bàbá wa bẹ̀rù àgbà Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lè láyéláyé abarikọla anabilẹ bẹ Ọlọ́run ọlọlọ ilayilalọ Ọlọ́run jẹ kárí bẹ bàbá wa tí wọn wọ abu abdullahi. Ah. bàbá náà àwọn náà fẹ́ mú wọn pẹ̀lú wa. ọlọ́ba àdúrótẹ̀yìn náà o. Ah. abdulhamid salakọ. wọn ní ẹbí ṣe wà kó. àbá abdulhamid salakọ. ọlọ́run níjẹ́ ó bàjẹ́. alájà wa mọ̀ súrọ̀ ọlọ́run bá àdúrótẹ̀yìn o ọlọ́run níjẹ́ ó bàjẹ́ ọlọ́run anábì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ilẹ̀ ilẹ̀ lọ. ti mọ̀ àwọn náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti mọ̀ gbogbo àwa tí a bá ti wọnú ilé ẹ jẹ́ ká máa tó sọ fún wa dáadáa tàbá dẹ̀ ti ń tó sọ fún wa dáadáa ká fúnra wa láyè gẹ́gẹ́ bí afa ara wa dáadáa. àwọn mọ́sálà tó wà nígboro tí sẹ̀rí ẹ̀ máa sọ̀tí lọ. mo kí alájọ babalọ́lá aláàjì wa Abdul Gafar Babalọlá àwọn náà kó owó ọpẹ́ wa ọdún wa ọsán náírà ìlànà àná Ọlọ́run ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ tí spika yín àkàlẹ̀ fún wa. ọlọ́run ṣe bẹ́ẹ̀. àwọn tí mo fẹ́ kẹ́ ẹ fi síbẹ̀ rè. ọlọ́run ṣe bẹ́ẹ̀. ọlọ́run ṣe bẹ́ẹ̀. ọlọ́run jíjẹ jábọ́. ọlọ́run ṣe bẹ́ẹ̀. aláàánú bìlọ́dọ̀ ọlọ́run. alala ilẹ̀ bàbá aláàtúndì dọ̀gá. mo kí ìwọlé afárá ni jìbìtì. ẹ ẹ jẹ sáré. mo kí ìwọlé òun náà. bàbá mi kí wọ́n pé ọdún wa owó ọkọ̀ ọdún. Baba wa ájú àná jìndì. mo kí wọlé bàbá wa champion. ayé bàbá ọdún tọdún ní má ṣe ní àṣemọ fún wa. bàbá wa mo kí wọlé bàbá wa àtẹlẹ amid àtọba mo kí wọlé tiwọn náà. ọlọ́mọ ṣe ní àṣemọ alájà ti kúkọ rẹ̀ láyé owó ọkọ̀ ọdún bàbá ilé ìsọ̀wò owó ọkọ̀ ọdún. wọn lọ wá àdúrà. alágbàlá tù tíkẹ́tù bàbá bàbá champion one thousand bàbá wa spíkà à ń kí ìwọlé wọn o à ń kí ìwọlé wọn o à ń kí ìwọlé wọn o ọdún tọdún ní ọlọ́mọ ṣe ní àṣemọ fún wa ọlọ́dí àṣe púpọ̀ rẹ̀ láyé ọlọ́lá ìdáyé lọ́lá à ń kí ìwọlé àrẹ àdínì ti gbogbo olú ayé tó lò ọlọ́mọ ṣe ní ìdáṣemọ wa ọlọ́dí àṣe púpọ̀ rẹ̀ láyé ọdún tọdún ní ọlọ́mọ ṣe ní àṣemọ fún wa ọlọ́dí àṣe púpọ̀ rẹ̀ láyé ààrẹ tí bàbá ṣe fún ìmáà àti gbogbo àwọn bàbá bàbá ọlọ́mọ ṣe ní ìdáṣemọ fún yín o ọlọ́run kó máa kó àkótí ẹ̀bọ̀ ń bí. wọ́n máa kó gbẹ̀lẹ́gbẹ̀ kan bí. kó tó di pa máa gbẹ̀rún dúró. àkótí ẹ̀ ẹ̀sìn kan náà. wọn náà máa bọ̀lẹ́ kan náà tọ́ ah bàbá náà ti rí fúnra wọn torí àwọn náà wọ́n ṣe é síbẹ̀ tẹ́lẹ̀ ah. igi tí wọ́n gé láàánú iléeṣẹ́ náà ti wálẹ̀ abánikọ́lá rẹ̀ bìlọ́dọ̀ ọlọ́run bàbá wa wọ́n ní òun abisa ẹ̀ dẹ́mọ̀ mú bọ̀ ah. àwọn ọkọ̀ ìyá rẹ̀ rì ah. kọ̀ ya máa wálé àmọ̀ ẹ̀dẹ́ nípa òsì tó bá sì wà lórí rẹ̀ tó ń mí lò tó ń mí lọ́ọ̀lẹ̀ o gbọ́dọ̀ fọpẹ́ lẹ̀ láti máa dá torí gbàtọ́ lọ́wọ́ Muhammad. à ń kí wa ọlọ́lá jùlọ tí wọ́n bá bàbá wa ààrẹ àdínní àjò wa bìrì fàtà àti wa Abdul Fattah Adekunbi. Eh, àwọn náà ni former secretary for government wa ní iwa north. kọlọmọṣẹ àwọn aláàlú kọrọ àwọn àjẹwò bàjẹ́ fún yín. ọdún tọdún ni ìbàjẹ́ ọlọmọṣẹ láti mọ. ọdún tọdún ni bàbá eh. ọlọ́wọ́n jò máa dá. ọlọmọṣẹ láti mọ. ọlọmọṣẹ láti mọ. àjọ amúlí juma eh. wà ní kí súpà ó ti yàtọ̀ lọ́dún yìí. ọlọmọṣẹ ó bàjẹ́. ẹjọ́ pé ẹ̀ka ẹjọ́ pé súpà kò ní bàjẹ́ o. àmín ẹ̀yẹ máa dùn gbogbo àwọn tó àwọn náà kọ́kọ́ gba lápapọ̀ àbúrò àti àwọn wọlé ẹ jẹ́ kí á wọlé ká sì máa kó ọkọ̀ ẹjọ́ wa bọ̀ nítorí àsìkò àlọ́kọ̀ ọlọ́dún ọlọ́dún wa bọ̀ lẹ́ẹ̀kan náà. o kí àwọn ọ̀gá wa àwọn afá wa ńlá ńlá tó ti wọlé ajiwa ah. fọdìlúlà abúfọdìlà gbogbo wa náà ni mo kí aláya alẹ́mọ̀mọ́ni họ́lákọ̀ mo kí bàbá wa gba àṣewa muhammadu ibrahim. sọ́kù lílẹ̀ sọ́kù lílẹ̀ sọ́kù lílẹ̀. الله ينظرون من الجبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله الأكبر إن إلينا إيابهم ثم إن علينا محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الله أكبر Allahu akbar. Títóbi fún ọlọ́run. Allahu akbar. Gbígbà fún ọlọ́run ọba. Kullu ma'i Allahu akbar. Gbogbo ẹ̀jẹ̀ ká sọ pé Allahu akbar. Allahu akbar. Ẹ̀jẹ̀ apariwo ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. Ẹ̀jẹ̀ apariwo ọlọ́run dáadáa. Allahu akbar. Títóbi ni fún ọlọ́run ọba náà. Allahu akbar min kulli kabirin fil ardi. Ó tóbi ju gbogbo nǹkan tó tóbi lọ ní orí ilẹ̀. Allahu akbar min kulli kabirin fis sama. Ọlọ́run ọba yìí ó tóbi ju gbogbo nǹkan tó tóbi lọ ní sámà. Allahu akbar min ad-dunya ìhà wà má fi hà. ọlọ́run ọba yìí yóò tóbi ju ayé lọ àti gbogbo nǹkan tí ń bẹ́ẹ̀ nú ayé bó ti pọ̀ tó. ọlọ́run ọba tóbi. wàhùwà lẹ́sẹ̀ kálákọ̀ọ́kú láṣẹ ikú làkẹ́bírì. ọlọ́run ọba yìí ló dá gbogbo ẹni tó tóbi láyé táwọn òpé èèyàn ni òun ló tóbi jù láyé. ọlọ́run gbogbo nǹkan gbogbo èèyàn táwọn kò tóbi yẹn ọlọ́wọ́n bá tóbi jù wọ́n lọ pẹ́ fún ọlọ́ba lọ́pọ̀lọpọ̀ gbà. ní ma fọ ọlọ́wọ́n ọba láàárọ̀ àti nírọ̀lẹ́. àjẹ́rìí gbogbo sọba kí wọ́n àyàfi ọlọ́run. ọ̀kan sọ ọlọ́run bá ọba tí olórogún ni. àjẹ́rìí gbé dáríjọ́ ànábì wa mahama ẹrúsì ọlọ́run ọba nìkíṣẹ́ rẹ̀ ni. ọlọ́run bá wa ṣe àkẹ́sẹ̀kẹ́ fún ànábì wa mahama. àtàwọn aráàlú ànábì wa mahama. àtàwọn sàábẹ̀ ànábì wa mahama. àtàwọn tó ń ran ànábì wa mahama lọ́wọ́ àti Sayyidina Muhammad. àti gbogbo àwọn ìyàwó ẹ̀dẹ́ Muhammad. sori yàtí Muhammad. gbogbo àwọn àrọ́mọdọ́mọ ànábì olúwa mẹ́sàbá ṣèkẹ́ṣèkẹ́ fún wa. kẹsì rán kẹsì rán. ìkẹ́ ìkẹ́ kó máa bó iṣẹ́ láàánú Muhammad lọ́pọ̀lọpọ̀ ọgbà títí ayé ayé. Allahu akbar. títóbi ni fún ọlọ́run. Allahu akbar. gbígbà ń pọ̀ ọba tí ò sírò ẹ̀ mọ́. Allahu akbar. kíkà àkọ́bọ̀ gàgbà tó ti bẹ gbogbo tó máa bẹ. títóbi ni fún ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀. gbígbà fún ọlọ́run ọba. ọpẹ́ ni fún ọlọ́run ọba náà. kò sí ọba kan máa yàfi ọlọ́run. ọba tó tóbi jùlọ ni. kò sọ́gbọ́n kan kò sété kan kò ságbára kan. ọpẹ́ ọlọ́run ọba náà alimusulimun. gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin akínsíwá àti lóbìnrin. inna yawmakum hasa yawmun asimun. ọjọ́ ìní yìí ọjọ́ tún ọjọ́ ọjọ́ ọdún tún àwẹ̀ yìí ọjọ́ ńlá ni o. wa idun karimun. ọdún tá àwẹ̀ yìí ọdún tún àwẹ̀ tá à ń ṣe yìí ọdún kan àpọ́nlé. àhàlọ́lọ́hù lẹ́kùn fi hi tán àmù. olóhùn ọba ti ṣe é lẹ́tọ̀ọ́ fún wa gbogbo ẹ̀yin tẹ́ wáyídì ògbọ́dọ̀ má jẹun wáyídì ìtúnu àwẹ̀ yídì ilé yàrá àgbọ̀dọ̀ jẹun lọ àmọ́ tóní ọlọ́run bá ti ṣe ká jẹ ká mú láàárọ̀ yìí ká jẹun tó dáa ọlọ́run bá ṣe é lẹ́tọ̀ọ́ fún wa lónìí. wàhálà máa lékun fi hi síyáàmù. ọlọ́run ọba ti ṣe é léwọ̀ fún àgbọ̀dọ̀ gbàwẹ̀ lónìí o. wàhátàmà bí hi ṣahara lè mú kádùrà. ó wá fi oṣù tó oṣù alápọ̀nlé yìí ó fi ṣàpọ́nlé fún wa. wàhùwà yóò mú tẹsí ihun wàtàhàmídìn wàtàhàmídìn wàtàhàmídìn wàtàhàmídìn. ọjọ́ kan ní táà máa ń yọ ọlọ́run ọba táà máa ń gbọ́ ọba tóbi tá a máa ń ṣàfọ̀mọ́ fọlọ́wọ́n ọba níbẹ̀. kọ̀sẹ́ bí hu rọ̀bá kun fìhì. ẹ jẹ́ ká ṣàfọ̀mọ́ ọlọ́wọ́n ọba ká gbọ́ ọlọ́wọ́n ọba tóbi lẹ́ẹ̀kan náà. ẹ jẹ́ ká tóbi ọlọ́wọ́n ọba náà tóbi. wà á tún kun ilé yìí. ẹ jẹ́ àtúbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́n. wà á tún fi rú. ẹ jẹ́ àwọn ọba lálá boríjì. wà á lámú. ẹ jẹ́ ká lọ ẹ̀sìn tó wúlò lọ sí èyí tó gba àwọn lé òun náà ní Islam ẹni bá tó lọ ṣẹ̀sìn mí tó yàtọ̀ sí Islam. àní gbà lọ́wọ́ ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá lọ́jọ́ kẹyìn lẹ́ni òfò ni ó máa bí ọlọ́mọ ṣe wá òfò ọlọ́wọ́n bá tó sọ báyìí lẹ́ẹ̀kan sí ọlọ́wọ́n bá lóun ti yọ́nú sí Islam lẹ́sìn fún wa ká máa sìn wa ajadakum bihi. ọlọ́run bá sì kú wa lápá pẹ̀lú ẹ̀. wọ́sọ̀ máa kún ní mùsùlùmí. ọlọ́run bá wà ní kí wọ́n sọ wá lórúkọ ìníjà àbáàsì mùsùlùmí ni mí ìwọ náà jẹ́ tajudini ìwọ náà jẹ́ surajudini wọ́n mọ̀ ẹ́ dáadáa lórúkọ ìsìláàmù ọlọ́run bá fi ẹ̀sìn yóò fi pọ́n wa lé. famani tasara bi hamdulilahi. ẹni tó bá di òkú ọlọ́run ọba mú tó di òkú ọlọ́run ọba mú níṣẹ́ pé bóun lè fẹ́ wà lùjẹ́ náà irú ẹni bẹ́ẹ̀ ti ṣoríire. wàhùwà tó wá jẹ́ ni tó gba lọ́wọ́ bá gbọ́. irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe ìgbẹ̀yìn wọ́n máa ń já sọ pé wọ́n máa ń já sẹ́yìn ọlọ́run ìgbẹ̀yìn tí ò fọtí sínú tí dáa òní gbogbo àwẹ̀ tá a ti gbà ṣẹ́ tá lẹ́sìn láti fún yín dàláhí. ó kàjá jẹ́ sí ọjọ́ kan tó jẹ́ pọ́jọ́ yẹn ni wọ́n nìkan wá dún wájú ọlọ́wọ́n bá ká máa wá rojọ́ gbèsè tá a ti ṣe. nítorí pé gbogbo ẹni tó bá wà tí ò dáa kó ba lè san wọ́n lẹ́sàn-án. gbogbo ẹni bá ṣe dáadáa pẹ̀lú àwẹ̀ tó tún kírun dáadáa tó dúró tọ́lọ́wọ́n bá dáadáa yóò dé pẹ̀lú àṣẹ rẹ̀ yìí tó fi ń tètò ayé pẹ̀lú àmàlẹ́kalẹ̀ ní sábúsábú. ọ̀jí ayé

òkè tí ẹrú ẹnìkan wọ̀ ní ìdú ẹrú ẹnìkan oníkálukú ní ó gbẹ̀san tó bá ṣe. ọlọ́run bá nàmú pèrò ẹ̀mí tó ṣe pẹ̀tẹ́pẹ̀lọ́ tó dúró tọ́lọ́run gbà wẹ̀ dáadáa ó kírun dáadáa. irji'i ila rabbika. bá a ti gba àwẹ̀ rọmọdọ́ọ̀nù táyì ẹ jẹ́ ká padà sọ́dọ̀ bá tó ni wá ẹ má jẹ́ àgbàgbé irun òkú mbẹ́ àgógó ọṣẹ́ dáadáa òkú bọ̀lọ́wọ́n bá wọlé ìkẹ́ wọlé ọ̀la. gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ìtajà alákọ̀ọ́lé. èní ọjọ́ òdìyìn tó jọjọ alákọ̀ọ́lé yìí. ó ṣàrọ̀ àyàn ìrí orí pa àwẹ̀ tá a gbà kọjá ó gbọ́dọ̀ hàn lára wa o àgbọ̀dọ̀ gbalẹ̀ ọtí lọ àgbọ̀dọ̀ gbalẹ̀ ìṣìná lọ àgbọ̀dọ̀ gbabi tẹ́tẹ́ lọ wọ́n tó ta bàbá àjẹ̀bù wọ́n tó ń ta tẹ́tẹ́ má tún gbàbẹ̀ lọ́mọ́ òfò ní ìkẹyìn ẹ̀ kì í dáfẹ́ni tó bá ń ta. ọlọ́wọ́n bá bá tó gbọ́n ó sọ fún ànábì wa Muhammad. ayuha lẹ́sìn náà manu kutiba alekun wo. ó ní gbogbo ẹ̀yin tẹ́ gbà fọlọ́wọ́ bá wọ́n ti ṣe àwẹ̀ lọ́rùn yàn lórí lórí gẹ́gẹ́ bá a ti ṣe àwọn láwọn tó ti ṣíwájú yìí ó yẹ jẹ́ni tí ó ta rẹ̀ tí ó payọ̀ ọlọ́run. ṣé gbogbo àwọn kan tá a gbọ́ yìí ǹjẹ́ ó ṣiṣẹ́ lára wa a bẹ́ẹ̀ pẹ̀lú àwẹ̀ tá a gbà. òun náà ni pé gbogbo ohun tá a ṣe nínú Ramadan yìí a gbọ́dọ̀ gbá ìpayọ̀ ọlọ́run bá ń gbà tá àwẹ̀ tán lẹ̀. ẹ̀yin ẹrú sọ ọlọ́run gbogbo àwọn tá àwọn tá àgbàwẹ̀ Ramadan ìpín méjì ni wá. ṣé ń fún rọ́ọ̀bì hóun kẹ̀bí ìròyìn. àwọn ìpín kan àwọn làwọn tí wọ́n dúró tọ́lọ́wọ́n bá dáadáa. wà sí fún hásìrò kàsáàrà tún kẹ̀bí ìrọ́pọ̀. àwọn ìpẹ́lẹ̀ kejì làwọn tí wọ́n ṣòfò pẹ̀lú àwẹ̀ tí wọ́n gbà gbogbo àwẹ̀ tí wọ́n gbà wọ́n kàn fèjì pa wọ́n kàn jẹun lásán ni wọn ò ní ẹni tó bá gba àwọn Ramadan pẹ̀lú gbàgbọ́ tó ṣiṣẹ́ dáadáa tó gbà wẹ̀ gbogbo wa gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú wọn ṣàforíjì fún wa àti tó ṣe sẹ́yìn. ẹ wá rí àwọn tí wọ́n kò fún àwẹ̀ tí wọ́n gbà. àwọn làwọn ànábọ̀ àmọ́mọ́ sọ nípa wọn kalẹ̀. wọ́n fi mú arákùnrin kan gbọ́dọ̀. ẹni ẹni tí àwẹ̀ Ramadan dé bá láyé tí ò wá ṣiṣẹ́ tí ó fi àforíjì inú Ramadan náà. kàá fi bá hasanilani hakira. ìgbà ẹni ẹni tó kò fún ẹni tó yẹpẹrẹ ọlọ́mọ yẹpẹrẹ wa. ìhànàhó lámù yàtọ̀ gánà nítorí pé nítorí pé kò rí òòrì tó wà nínú Ramadan irú ẹni bí òòrì jẹ wàtukuru laha. ẹ jẹ́ k'ala ti Ọlọ́run. yasukuru kun. Ọlọ́run b'o la ti yẹ yina. wasukuruhu. ẹ jẹ́ k'a ma dúpẹ́ fún. wala takuruhu. ẹ má jẹ́ a sa ìbòrí sọlọ́run. ẹ jẹ́ k'a tẹ̀lé Ọlọ́run. wala taasuhu. ẹ má jẹ́ k'a si Ọlọ́run. wala tarijọ o b'a dara ẹ má jẹ́ k'a sẹri padà. sinima o waati o da. lẹ́yìn ka bawẹ tán ẹ má aṣẹ́ padà lọ síbi àwọn àti òda ìhun tí òda ìmọ̀jà aṣẹ́ padà lọ síbẹ̀. gbogbo eléyìí tá a sọ yìí olúwa kó forí jẹni tó sọ àtẹni tó ń wí jáde àtẹni tó ń tu olúwa kó forí jì wá. ìmọ̀ fọlọ́wọ́n bàbá tó gbọ́ngbọ́n bá tí ò síbẹ̀ mọ́. alhamdulillahi rabbil alamin. olúwa mọ́ ni ma bọ̀ wájú tọ́ adúgbò fún ọlọ́wọ́ ẹ jẹ́ ká dúgbò fún ọlọ́wọ́ ọba tí ó yọ̀ǹda fún wa pé ká tó rí ìtúnu àwẹ̀ tọdún yìí ṣe wọ́n lọ èyí ń bọ̀ ọ̀nà má lè wọ̀ fún Muhammad ọlá la ilaha illallah ikun wa eh, tí wọ́n jẹ́ former speaker ní Ogun State eh, nílẹ̀ nílẹ̀ ní gbogbo ilẹ̀ nàìjíríà pátá ẹ padà tún lóko tí ò ní parí bẹ́ẹ̀ ọ̀nà láyìlá ayélujára gbogbo èròǹgbà yín ọlọ́run jí ó ṣe ẹ àwa tí ń sọ fọlọ́run ń gbàgbà àti gbọ́n náà pé yín ọlọ́run jí ẹ ọlá gbogbo dáadáa wa ọlá wa ẹ ká má bọ̀rọ̀ gbogbo náà torí Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Akú ọdún akú ìgbò ẹni wá ṣe ọ̀pọ̀ láyé o. Adúpẹ́ fọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́. Ipe ká bẹ̀rẹ̀ Ramadan tọdún yìí. Ó tún wá dá wa sí pé ká ṣe ọdún náà láyọ̀ àtàlàfíà olúwa jẹ́ ká sọ̀kọ̀ láyé o gbogbo nǹkan ti bá wa sọ ẹ jẹ́ ká mú olúwa fún mi dáadáa ṣe o màá tún àfàsìkò ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àtìlẹyìn tí à ń ṣe àti àdúrà tá à ń ṣe fún ìjọba tó wà lóde olúwa kí ìjọba náà ká gúnlẹ̀ sí ìpèsè ayọ̀ o gbogbo dáadáa tó wà níbẹ̀ olùwàgbéwá sílùú tiwa náà o àníjẹ̀bi àníjẹ̀kuru pẹ̀lú ògo olúwa ọdún ọdún yìí ẹ̀ pẹ̀lú gbólóhùn oníṣẹ́ láṣẹ mọ́ fún wa o mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn àtàdúrà tẹ́ ì ṣe àdúrà wa gbà nínú ayétoro subhanu rọbíkà rọbí sáàtì àmàyà àsìkò wàsálàmù àbísàlámù àbẹ̀lámù. ìpínlẹ̀ Ògùn lásìkò tí wọ́n ọ̀nà tí wọ́n máa tẹ̀síwájú àbáfọ́lá ẹni tó wà Muhammad ọ̀làláyìlá ayélujára ẹ̀ Muhammad Buhari kọjá ìwàlẹ̀ Nàìjíríà tó kúrò ìyá orúkọ tèmi ni alhaj abdulgani elias ajakore tí mo jẹ́ sífì mama ayétòrò àmọ̀ràn ti tèmi àmọ̀ràn ti tèmi fún wa nílẹ̀ nàìjíríà eh, fún gbogbo ọmọ nàìjíríà ni pé gbogbo bí ìlú wa ṣe rí yìí kò sí nǹkan kan tá a lè ṣe náà ju pé ká tún ṣe faradà kún faradà lọ eh, ká sì máa fi àdúrà ran àwọn olórí wa lọ́wọ́ káfàdúrà ran ìlú wa nàìjíríà káfìràn àdúrà ran ìlú wa lọ́wọ́ gbogbo ohun tí jẹ́ omi àlùbáríkà kọlọ́n kó rọ̀jú ẹ̀ sí ilẹ̀ nàìjíríà ah. kọlọ́n sì kọ́ àwọn olórí wa kọlọ́n kọ́ ọmọ ṣe ah. eh, bẹ́ẹ̀ ni tí mo rò pé ó kùn tá a lè máa ṣe nìyẹn. Eh, ààrẹ jẹ́ nǹkan tí ọlọ́run sọ fún ànábìwá muhammed sọlá àdìwà tẹ́lá pé ẹni tó bá jẹ́ mùsùlùmí tó gbọ́dọ̀ gbọ́ tí kọ̀wé ìyàtọ̀ sí máa ń bẹ̀ ọlọ́run ń jẹ́ kó yé wa pé àwẹ̀ jẹ́ pàtàkì láti gbà fún ẹni tó gbọ́dọ̀ gbọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba tó wà ń sórí àwa àti ìsìn ló ṣe bẹ̀rẹ̀ kò sí ànábì ọlọ́run tọ́lọ́run rán wáyé tí ò gbà látòrí ànábì wa Adam ó ní kálukú wọn ṣe gbà àwẹ̀ wọn ló yàtọ̀ àmọ́ ọlọ́run fi oṣù yìí nítorí wọn fẹ́ jẹ́ kó yé wa nínú oṣù ni pé ọlọ́run jẹ́ kí àwọn olúw wa àwọn ọlọ́lá wa àwọn ọgbọ́n tí ọlọ́run rọ̀ lọ́rọ̀ ọlọ́run fẹ́ kó yí pé káwọn náà fi ìlé ohun tó ń jẹ́ pins nípa ibi kí wọ́n lè ní àánú àwa tá pé àjúra wa lọ lọ́dọ̀ ọlọ́run.